àwọn kan nìkan ló kọ ìwé tiyín náà àwọn kan ló kọ ẹmí ò lè jà òwe sẹ̀ǹtẹ̀ láti fẹ́ sọ̀rọ̀ sítórí ìwé mìíràkùn náà lè mọ sọ ọ́nú ẹ̀ láti fi kàmá sàwọn èèyàn ẹ̀já practicalize mìíràkùn èyí tí wọ́n lè ṣe èmi ò fi fi ṣe tí o bóyin ó rí èyí tí kúránì náà wà lè ṣe wọ́n lọ́sí kúránì ṣe mìíràkùn debate nìyẹn that is best debate ever ever tí ó sì pé bóyá n tá a fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ báyìí ẹ̀yin èèyàn wa <laughs> ṣe àwọn mo sọ nínú last video mi mo ní ẹ jẹ́ káwọn ará bí yìí kan fi àtakò sílẹ̀ ẹ kan yé ṣàtakò ẹlẹ́sìn mẹ̀sìn mọ́ pé kan challenge ara wọn <laughs> ọ̀gbẹ́ni Jamiu àbí kí ni orúkọ àfáà yẹn ó ti challenge ta lọ lọ́hùn báyìí ta lọlọ́run náà sì ti challenge ẹ̀ padà ó dìjà àgbà méjì ta lọlọ́run sọ fún wípé Jamiu ní ó ti sọ̀rọ̀ nípa Ifá ó ní kó jẹ́ káwọn takòrọ̀sọ káwọn challenge ara wọn káwọn mọ èyí tó mú òótọ́ jáde ṣùgbọ́n nígbà tí Tani Olohun máa sọ̀rọ̀ Tani Olohun ní rárá òun ò ṣerú challenge yẹn challenge tóun fẹ́ ṣe gangan ni pé káwọn ṣe mírèkù káwọn ṣe nǹkan kan fáwọn èèyàn ní orúkọ Ọlọ́run àti ní orúkọ àwọn táwọn ń sìn táwọn fi ń tẹ̀lé ọlọ́run pé kí Jamiu kó wá ṣe mírèkù lórúkọ ànábì Muhammad àti lórúkọ Allah kóun náà wá ṣe mírèkù yẹn ta lọ́lọ́run lórúkọ àwọn <laughs> irúmọlẹ̀ ńlá àtọ̀rúnmìlà tẹ̀ ń fẹnu tá a fala pé gbogbo story dẹ́ ẹ sọ látijọ́ yìí ẹ kíní kan ló ṣe kíní kan ẹ ìgbà tí kíní kan ṣe mírèkù ó pé àwọn ò fẹ́ mírèkù mọ́ ó tọ́ dẹ̀ ni ẹ yé fẹnu sọ mírèkù tó ti ṣẹlẹ̀ rí ẹ̀yin lọ́mọ ẹ̀yin lọ́mọ ẹ̀yin wọn náà tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n gbé agbára yẹn ẹ̀yin náà gba agbára yẹn ẹ̀yin náà inherit agbára yẹn ó yá kò dẹ́ ṣẹ̀yìn méjèèjì nìkan àti pásítọ̀ àtàwọn pásítọ̀ náà tó yẹ pé ẹnu náà fi máa ń ròyìn mírèkù ẹnu nígbà táwọn ṣe báyìí ìkíní kan ṣe báyìí wọ́n lè ròyìn mírèkù tí Jésù ṣe tílẹ̀ àfi ṣú ṣùgbọ́n tọ́lọ̀ ń tọwọ́ tí wọ́n ṣe tọ́lọ̀ ń tọwọ́ tí wọ́n ṣẹlẹ̀ nínú bíbélì ó ṣẹlẹ̀ nínú bíbélì nígbà tí Elijah Elijah challenge gbogbo àwọn wòlíì Báálì ó yá ẹ bọ́ síbí ẹ pe Ọlọ́run tiyín káwa náà pe Ọlọ́run tiwa bẹ́ẹ̀ ni gbogbo àwọn wòlíì báàlì wọ́n kó gbogbo ẹjọ́ wọ́n kó gbogbo ẹjọ́ wọ́n àtórí epo àtórí gbogbo ẹ̀ wọ́n pe òjò títí títí wọ́n pe iná oníkan da omi sórí òkú oníkan pe iná sọ̀kalẹ̀ láti àárọ̀ dalẹ́ wọ́n fọ̀bẹ gẹ́ra wọn wọ́n ṣe gbogbo ẹ̀ iná ò sọ̀kalẹ̀ o wọ́n wá ní kí Elijah wa ló ti tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kémi dá ẹ jẹ́ ń fọlọ́hùn mi hàn Elijah wa ní kán kó òkúta yẹn kalẹ̀ kán wá rọ omi sí wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ omi sí rọ omi sí rọ omi sí ṣùgbọ́n àwọn wòlíì baálé ò tiẹ̀ rọ omi sí tiwọn síbẹ̀ náà wọn rí iná pè sọ̀kalẹ̀ wọ́n rọmi rọmi rọmi Elijah wá pe iná fáyà iná dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ jump torí ẹ̀ làwa kìrìsìtẹ́nì ṣe gbà wípé Elijah láti gbà yẹn kẹ̀kẹ́ iná ó ń gan kẹ̀kẹ́ iná ló tún bá padà lọ sọ́run Elijah ò kú nígbà tó fẹ́ gbé agbára fún Elisha Elijah òkú àwa mọ sítórì tí wà á sọ ẹ yé bá wa sọ sítórì wa mọ́ ẹ ṣùgbọ́n nǹkan kan wà ní báyìí another challenge tó ti wá wà tó máa ṣojú gbogbo wa ṣé wọn pé gbogbo challenge tá à ń gbọ́ à ń kà nínú bíbélì ni challenge tí Jamiu ti ṣe sẹ́yìn ẹnu lásán ẹnu ẹnu ẹnu ẹnu ẹ dùn ṣùgbọ́n a ò fẹ́ lẹ́nu dídùn mọ́ báyìí a fẹ́ fojú wa rí kòrókòró a fẹ́ fojú wa rí kòrókòró so kó ní kálukú lọ ṣe kí ni challenge yẹn ni agbára tó bá yẹ pé lóòótọ́ ni kò sí fá kò sí Ọ̀rúnmìlà tá a nà ọlọ́run ti challenge wa náà la fẹ́ rí báyìí nídìí èyí bóyá á ti ẹ̀ mọ́ tọ́ ta lọ́lọ́run náà ti ṣetán láti gbé gbogbo agbára tó ní àtàwọn bàbá bàbá tó bá tì lẹ́yìn ẹ torí wọn ní ìgbà ẹkẹ ní fọwọ́ tilé ìgbà kìnnìkan alápàǹdẹ̀dẹ̀ ní fọwọ́ tó yìí nílẹ̀ ó dùn mọ́ mi ó dùn mọ́ mi ó dùn mi ń tẹ́ yìí ẹ ní ìwò tán ẹ wá ń kìlọ fún yín ẹ bá ń sọ fún yín pé gbogbo tẹ́ ń káàkiri ẹ ní ìwò tá tiẹ̀ wá dúpẹ, Yorùbá yìí já àìjagun tí ò ní láárí ẹ̀sìn tí ò ní kàkà tá a máa fi jagun ẹ̀sìn ká ṣe challenge ni òjíṣẹ́ ọlọ́run tó jẹ́ kristẹni náà ẹ dá sọ̀rọ̀ yìí ẹ dá sọ̀rọ̀ yìí tó sì máa tó máa pe iná sọ̀kalẹ̀ ẹ̀yin náà pe iná sọ̀kalẹ̀ gbogbo wa la fẹ́ rí ẹ yé fẹnu ròyìn mírèkù fún wa mọ́ ẹ yé fẹnu ròyìn gbogbo wa la fẹ́ rí tí ẹ fẹ́ dá lára nípa agbára tí ọlọ́run fún yín gbogbo la fẹ́ rí tẹ́tẹ́tẹ́ta fẹ́ dá lára àmọ́ pé ń ṣe mírèkù ọlọ́run gbọ́wọ́ yín wòyàn sàn ọlọ́run gbọ́wọ́ yín tú onídè sílẹ̀ ṣùgbọ́n a kó because bíbélì gan sọ ó ní láìsí mẹ́rùkù ó láwọn aláìgbàgbọ́ yóò ní gbàgbọ́ ó láwọn aláìgbàgbọ́ yóò ní gbàgbọ́ ẹjọ́ àfẹ́ fírẹ́kò orí tẹlifíṣàn mọ́ a fẹ́ fojú ara wa rí kòrókòró abájámíù abájámíù ó yá ó yá ó yá ó yá ó yá ó yá gbogbo ẹnu tọ́tọ́tọ́tọ́ à ń sọ̀rọ̀ ibo ìtàn ọlọ́run àwa náà ò fẹ́ ọ̀rọ̀ ẹnu lásán mọ́ ta lọ́lọ́run ṣó ń gbọ́ àfẹ́ ọ̀rọ̀ ẹnu lásán mọ́ àfa gbogbo ẹ̀yin àfa olú orí blue app gbogbo ẹ̀yin àfa orí blue app gbogbo ẹ̀yin àfa orí facebook ló ń jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ ẹnu fi ròyìn lásán kẹ́ máa sọ story tí yóò ṣẹlẹ̀ kẹ́ máa formulate story àfẹ́ mọ́ ẹ̀yin sàábẹ̀wò yìí ẹ̀yin náà jáde wá kẹ́ wá pọ̀ lọ́hùn yín bẹ́ẹ̀ ni kò sí ìyẹn ń ṣèjà ẹ̀sìn ó ti ṣẹlẹ̀ mi ò mọ̀ bóyá ó ṣẹlẹ̀ ẹnu kùránì bẹ́ẹ̀ náà rí bóyá wọ́n ti pe muhammadu sí challenge rí ṣùgbọ́n tí àwọn àáfàá lè fi máa pe challenge ó túmọ̀ sí wípé muhammadu náà ti ṣe challenge rí nìyẹn torí ìwà yín la fi ń kọ́ ṣe báyìí àwa tá a lè ka kùránì tá a mọ̀ túmọ̀ ẹ̀ ìwà yín ni kùránì wa lẹ́yìn àáfàá yìí ìwà yín ni kùránì wa tá a lọ́lọ́run ti pe challenge ó ti pẹ́ tí Jamiu ti máa ń pe challenge tó máa ń takò tó máa ń fẹnu tábẹ́tẹ́ tẹ́ḿbẹ́lú kìrìsìtẹ́nì àti mùsùlùmí ó ti tásòkò àsìkò báyìí gbogbo ibi tí agbára tí Muhammadu gbélé ọlọ́wọ́ Jamiu wọ́n ní kó jáde kí gbogbo Nàìjíríà fojú rí bóyélé gan àti ẹ̀dáwọ̀ gbogbo yamayama jákujàku tí ẹ̀sìn ti dálẹ̀ bóyélé ajẹ́ káwọn èèyàn rò ó tọ́ ó tọ́ làwọn èèyàn fẹ́ rí ẹjọ́ òótọ́ làwọn èèyàn fẹ́ rí báyìí ẹ jáde sí gbangba nínú bíbélì tiwa challenge wà torí ẹ̀ ni mo ṣe fọwọ́ sí i challenge wà mo fọwọ́ sí i Jamiu ló dẹ̀ pé Jamiu ló pe challenge ta lọ́lọ́run kan ló pe challenge ta lọ́lọ́run náà sì ti dá lóhùn báyìí wípé kì í ṣe challenge ọ̀rọ̀ nìkan la fẹ́ ṣe jẹ́ ká tún ṣe challenge n ta bá lè fi n ta ń pè ìwọ tó gbọ́kàn ìbọn ẹ̀ ti ní ifá ò dáa òun á dẹ̀ fi ifá pé n tó ń bá máa pè á dẹ̀ rí lójú korojú ẹ má pè lábàámọ́dá o bẹ́ẹ̀ bá pè lábàámọ́dá àwọn náà mírèkù tẹ́yìn náà bá máa ṣe tá bá tiẹ̀ pè lábàámọ́dá ẹ wá ṣe léyìí tí kì í ṣàbàámọ́dá fún wa torí mo ti mọ̀ pa àbàámọ́dá lẹ máa pè tó bá ṣe tán ẹ wá pè léyìí tí kì í ṣe àbàámọ́dá ká lè rí pé ó ni o tí àwọn kó made dáadáa tó jẹ́ wípé wọ́n máa ṣe gúúsì ṣùgbọ́n tó bá máa kọ́ ẹ̀ tí máa rí bóyá gúkì náà kọ́ wọ́n fi ké sí àárín ẹ̀ you know so tá a bá dẹ̀ fẹ́ ṣàlàyé fáwọn èèyàn ní eléyìí gúkì ni o abáná ti ṣe eléyìí gangan lọ́ríjínà gúúsì so ẹ jọ̀ọ́ even títa lọ́lọ́run bá dé tó yẹ máa pe iná sọ̀kalẹ̀ ni tó pe iná sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá pè lábàámọ́dá fún wa afẹ́kẹ́yìn pe iná tiyín sọ̀kalẹ̀ tí kì í ṣàbàmọ́dá ẹ máa fi fẹ́ẹ̀kì ràn wá sí ọ̀ríjínà à ń dóde ọ o à ń dúró ń tẹ́ fà lẹ́sẹ̀ yìí a máa bá yín lọ́ǹgì ẹ̀ gan a máa bá yín lọ́ǹgì ẹ̀ ẹ mọ̀ túmọ̀ Facebook ẹ mọ̀ túmọ̀ social media a máa bá yín lọ́ǹgì ẹ̀ àwa ò ní bú yín a ò ní ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tá a máa táwọn èèyàn tó wà nú ìdè àfi túsílẹ̀ ẹ̀ ń tú àwọn èèyàn nídè ẹ̀ ń tú wọn lẹ̀ ẹ̀ ń kọ́ wọn lé ọ̀rọ̀ ọlọ́run irọ́ bọ́n ṣe ń kọ́yàn kọ́rọ́ lọ́rọ̀ ọlọ́run kọ́ ni ń ṣe ṣùgbọ́n ní báyìí ẹ a máa a máa fojú ẹ so a mọ̀ retí o a mọ̀ retí. wọn ẹ nínú kùránì yìí kò sí kò sí fáàsì ń bẹ tara kùránì nínú kàdúrà kùránì tí wọ́n ká àwọn tẹ̀yìn ká àwọn ìgbà tẹ̀ jẹ́ ọmọ kùránì ṣé bí ọmọ bíbélì ju kùránì lọ èmi wàá sọ yìí fíra mìíràn kù tẹ́ mọ́ sọ o ti musa àti fúdáwù náà tí mo fẹ́ kájọ ṣe nù. àti tànàbí náà. àti gbogbo ìtàn náà lànàbí náà ṣe gbogbo tí ọgbọ́ ìtàn tí bàbá ń sọ ọ ní ànàbí àti tùràkà. pé ó ti di ń lọ lọ́nà màdínà o ní fi wá rán sùràkà pé kó lọ bẹ́ orí rẹ̀ wá sùràkà tí wàá ní ọ lọ bẹ́ orí rẹ̀ wá yẹn òun èyí sì jíṣẹ́ ààbọ̀ yìí máa jẹ́ lódìdí ni ẹni tí a bá ti rán aya first aya killer of the world òun ni sùràkà so wọ́n sì ti fún un ní ràkúnmí ẹgbẹ̀rún màálù ẹgbẹ̀rún pé tó bá ti gbórí rẹ̀ dé iye báyìí olówó rẹ̀ tó tún wà nígbà tó wá ń Abubakar wa ń sọ fún pé escape nù kòtò sọ̀ràkálí mà ń bọ̀ lẹ́yìn ọmọ ìwọ náà mọ̀ mọ́ Ànábì ń sọ fún pé half iná náà ama ana má bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú wa ńgbọ̀ ya ẹ mọ̀ pé eke bá débi ẹ̀rù wọn lẹ́rù ọba gan náà bá débi ẹ̀rù ẹ̀rù ọba Abubakar sọ pé ọmọ ń súnmọ́ wa ẹsẹ̀ rẹ̀ nígbà tí ó rí tí ànábì rí pé ẹ̀rù ń ba Abubakar ó wá kọ ó wá kọjú sí Sùràká pé kí ilẹ̀ ó lanu kó mú ẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ ilẹ̀ wa mú ẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ ò lé ó wá ń bẹ ànábì pé kó jọ òun ó òun ò ní pamọ́ ànábì bá tó ní kílẹ̀ ò fi ilẹ̀ nígbà tí ilẹ̀ fi ilẹ̀ ó tún attempt ẹ̀ lẹ́ẹ̀kejì ànábì tó ní kílẹ̀ ò mú ó tún attempt ẹ̀ lẹ́ẹ̀kẹta ànábì ní ẹlẹ́ẹ̀kẹta ìmí ní tó bá tó ń attempt tiẹ̀ bàjẹ́ torí alákọ̀ọ́kọ́ mú un débàdí ni ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ mú un dé àtòhun àtẹ̀sí mú un dé dàjì ẹlẹ́ẹ̀kẹrin ó ti mú un dọ́rùn so lọ́wọ́ ni tó bá ti lè ju òun lẹ̀ báyìí òun padà nígbà tí wọ́n ti ju lẹ̀ ló bá yí padà gbogbo àwọn tán tí wọ́n ń retí pé yóò gbé orí ànábì dé ó kàn wọlé rẹ̀ lọ gẹ́rẹ́ pé ọmọ yẹn yìí sọmọ tẹ́lẹ̀ máa lépa òun. <laughs> alanabi ah. àti turaka le fanabi ṣe bí turaka ṣe ń bọ̀ báyìí alamina ya ẹsìn wọlé nígbà tó bu turaka dọ́rọ̀ <laughs> turaka ni wọ ilé mọ́mọ́ jọ ṣàánú mi jọ ṣàánú mi bí mọ́mọ́ ṣe pé turaka yà tó jáde turaka kò tó jáde bíi ayé àkùrà yẹn ànàbí ló ń bẹ wọn. ayé àkùrà bẹ́ẹ̀ ni. kún wa tún lò. so ayé àkùrà yẹn tàn ànàbí ló ń bẹ wọn ẹ tuntun lò ṣe é pé bí ẹ̀ẹ̀mẹ́rin ní ànábì àti tùràkà ànábì ní kí lóra kọ́ mọ́ wọlé tí tùràkà tó ń eh gíjà ẹ̀ ẹ̀ irú ètò ìfẹ́ kàṣẹ nu èmi ò gbé èmi wà pẹ̀lú fatemi gbàgbọ́ nù ẹ̀ ìwọ náà wà pẹ̀lú kúránì tó gbàgbọ́ nù ẹ̀ ẹ sọ pé kúránì lọ̀rọ̀ ọlọ́run lọ̀rọ̀ àlà èmi náà sọ pé fáà ni ọ̀rọ̀ ọlọ́run lódùmarè ọ̀rọ̀ ọ̀rọ̀ ara méjì fẹ́ lò ẹ mọ̀ wùlẹ̀ já kaso inú ẹ̀ fúnra wa ìwé <laughs> là ń kakó sórí inú ẹ̀ fúnra wa kún sígbà àwọn alágbára àmọ́ kàtà inú fúnra wa káwọn èèyàn dìdìrín jẹ àní àmọ́ gbọ́ àwọn ìjà lo story ẹjá ló ń taari ẹjọ́ ẹ wá mọ tí mo fẹ́ dìbéyìí tá a ṣe èmi àti òṣìṣẹ́ ọ̀jáde adégúnwà everybody wà ń bẹ wọn ó set camera set everybody everybody ó mọ wò tí ó ní sí dúdú dúdú kankan ẹ̀yin wà.